àgbà ara mi ò pẹ́ lọ́kọ tí mo fẹ́ wá tiẹ̀ síwájú má gbọ́kọ mi èkùrọ́ lálábàkú ẹ̀wà mo bẹ́ tá fọwọ́. ẹnu yín lè máa fi sọ pé adégún ẹnu kan náà lẹ́fun sọ pé adéògùn nígbà tá a sọyìn pọ̀ ǹjọ́ kìíní tó wá bá mi tó sọ tó ń fẹ́ mo ní lọ pe arábìnrin rẹ wá torí gbà tá a sọyìn pọ̀ ẹ̀yin méjèèjì lẹ́wà ń bẹ̀ ní ìsìn tó wá wípé kí n túgbéyàwó yín ká o wọn á ní àwa yìí ṣe báwọn ìyàwó rẹ lọ ké sí wa. kẹ́ ẹ pàmọ̀ pọ̀ tó bá jẹ́ òótọ́ lẹ fẹ́ tùgbé ká lójú rẹ̀ ní ìsinmi wa bí ọ ṣé òótọ́ ni ẹ fẹ́ tùgbé ìyàwó yìí ká. ẹ bàbá ṣe rí gbogbo èyí tẹ ẹ sọ yìí nǹkan tá a ti sọ tá a ti parí lọ́dọ̀ wa ni you understand ṣe rí àwa méjèèjì tìjọba ara wa sọ̀rọ̀ ẹ̀yin lẹ sùwàpọ̀ adẹ̀tìrígbé àsìkò ti tó fún yín láti tú wa ká nítorí pé ibi tí ò bá ti sífẹ̀ẹ́ mọ́ kò sí nǹkan tá à ń dúró ṣe kò sí ìfẹ́ láàrin wa mọ́ ìdí nìyẹn tá a ṣe ní ẹ̀yin tẹ́ so wá pọ̀ ẹ tú wa mẹ́ẹ́n kẹ́fìbọdí dẹ̀ máa lọ. ṣé òótọ́ ni ẹjọ́ pamọ́ pẹ́ pẹ́ tú ìgbéyàwó yìí ká. bàbá ṣé eré yìí tọkọ mi sọ tapọ ara wọn ni. èmi ò ṣetán àti kọkọ mi lé o bàbá kódà yìí lè fọkọ mi ṣeré o sẹ́rí tí baálé mi wíhùn inú ní wọn o ṣé ní kẹ́ ẹ bá mi bẹ̀ wọ́n kọ́jọ́bù rẹ o bàbá kò sí tí ì lè ṣe nítorí ọkọ mi o mo nífẹ̀ẹ́ ọkọ mi dójú àmì o bàbá bọ́bá lọ́kà làwọn ò jẹ ọkà náà ni o bọ́ níyan níyan náà ni kódà bọ́kọ mi ní kí n bọ́ sórí ibùsùn láago kan ọ̀sán gangan ìbọ̀ bẹ́ẹ̀ o. wíwí wíwí gbẹnu ẹ sàn á ní má dùn mí. bàbá ẹ má bínú torí Ọlọ́run ó fẹ́ sọ mí dèèyàn burúkú ni. ó tiẹ̀ ti dá ó ti dá tipẹ́. bàbá kì í ṣe pé o fẹ́. Ah, ẹ máa wá arábìnrin ní tèmi àti ẹ ti sọ tó dẹ̀ ti gbà ní kí ló fẹ́ kí n ṣe tí mi ò kí n ṣe mò ń tọ́jú ẹ̀ mò ń fún lówó mò ń tọ́jú ọmọ tó bí fún mi kí ló tún kù tó fẹ́ fi mí lẹ̀ ṣé èmi àti ọ̀ ti sọ̀rọ̀ ni kò níbi tá a ti sọ̀rọ̀ dẹ́kun tó di pé ee mo ní kó máa bọ̀ níwájú bàbá aláṣẹ àwa débi báyìí wá ń wí kàtìkàtì ẹjọ́ torí ọlọ́run kí ló tún fẹ́ kí n ṣe fóun mò ń fún lówó tó yẹ kí n fún mò ń tọ́jú ẹ̀ mò ń tọ́jú ọmọ tó bí fún mi mo dẹ̀ ní kò sífẹ̀ẹ́ láàrin wa mọ́ kó jẹ́ kí n máa bá ti tèmi lọ. ojúṣe ẹ ló ń ṣe gbogbo ohun tó kà kalẹ̀ ojúṣe ẹ ló ń ṣe hm? kí ló wáá fà á tó wáá fà á pé kan tún gbẹ ìyàwó ká bàbá eh, eh, eh, inú bọkọ mi ni ẹ bá mi bọkọ baálé. ṣé ibi tẹ bá dé yìí bá dà báwọn ẹ lọlé padà ẹ tẹra yín nú ẹ bára yín sọ̀rọ̀ tẹ gbọ́ tẹ bá wá ṣe tán ẹ wá bá mi tó bá yẹ ká ṣe àmọ́. gbámọ́lẹ̀ òòsà ìlàdó ó dọwọ́ ẹ o wọ́n ní ká ṣe bí ẹ ṣe ṣe kó bá lè rí bí ṣe rí bàbá wa eégún létí àpèjẹ ẹni ká so ọmọ yín pẹ̀lú ìyàwó ẹ̀ pọ̀ lónìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àdáṣe ní humọ ìbà gbúdọ̀ humọ. àṣẹ. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alákòókà ẹlẹ́jà fúnni jẹ ọ̀kalòkalò tí gbọ́mọ mi láìsọ kan tó ṣe ẹ n ta fẹ́ ṣe lónìí mọ́jọ ohun wa o. a fẹ́ so gbẹ̀ngà àti ìtẹ́ olúwa papọ̀ tá a bá so wọ́n pọ̀ tán ẹ mọ́jọ ohun wọn o. ó dọjọ́ ogbó. tí wọ́n bá ń ṣe látòní lọ kán máa lù á máa dún. ó dọjọ́ ogbó. kán máa ta kó máa jó. ó dọjọ́ ogbó. nítorí wọ́n ní iná kì í jólóko kó ya ìgbẹ́ àti ìkarahun rẹ̀. ó dọjọ́ ogbó. bẹ́ẹ̀ ni òjò tó bá palábàhun kò lè pálábá hun kọ́ mọ́ pa ìwọ ọrùn rẹ̀. ẹyẹlé kì í bẹ́ onílé jẹ tán kó bó onílé mu kó dọjọ́ ibi kó yẹrí kọjọ́ ògbó kọjọ́ lóra wọn gbó gbó gbó ẹ̀ẹ́pẹ́ kọjọ́ ẹ ọmọ wẹrẹ ìtàn lè kán èrò òdùdù kì í láwùjọ jàǹpẹ̀rẹ̀ ìgbà ojú wọlé àná wọlé àwúrẹ̀bẹ wọn akúnfowó akúnfọmọ a kún fún àìkú baálẹ̀ ọ̀rọ̀. ó dọjọ́ ogbó. ire ire gbẹ̀ngbẹ̀. ire gbẹ̀ngbẹ̀. Hmm. ìrísẹ̀ ó ṣẹ̀sówó ó ṣẹ̀sọ́mọ ó ṣẹ̀sá àìkú baálẹ̀ ọ̀rọ̀. Hmm. ire ire gbẹ̀ngbẹ̀. ire gbẹ̀ngbẹ̀. kárí. tábà lẹ́gùn ẹni máa jó tábà dẹ̀ tún ní kò ní jó mọ́ kò sẹ́ni tó máa mú ní sí sọ fún mi sẹ́ ta ló fẹ́ múrò tó fẹ́ jó ní òòlù lóru ọ̀kànjọ́ kódà kó fẹ́ jó ní òòlù lọ́sàn-án gangan àtobìnrin àtọmọ kékeré ìlú gbogbo wọn á sápamọ́ ni yes mo ní mi ò fẹ́ ẹ ṣé dandan ni mo bẹ́ẹ̀ mo pàrọ̀ wà mo sọ ó clear àjọ tó yọ lọ́hùn ṣé wọ́n bí sórí mẹ́ja ni súnmọ́ wọ́n so ibi èmi àti ẹ papọ̀ ni mo ní mi ò fẹ́ àmì ọjọ́ tó pẹ́ ó fìgbà pé tí ló ranú orí pẹ́ a sì wèrè ẹ̀ gbàgbé ni wọ́n níwọ̀ tó jẹ́ pé káyé rẹ̀ lè dáa mo fọjọ́ ọ̀la mi tàfàlà àwọn òbí mi gbà kí n fẹ́ ọ kó o lè lọ kàwé lẹ́kọ̀ọ́ mo tọ́jú ilé mo tọ́jú oko mo tọ́jú ọ̀nà ọmọ tèmi rẹ jọ bí fún ọdún mẹ́jọ gbáko ni mo fi dátọ́ ọmọ ọ̀hún ìyá rẹ àti bàbá rẹ èmi mọ tọ́ wọn bí ipá wọn náà bí mi ni o wọn ò fìgbà kankan sọ pé wọn ò jẹ wọn níhò láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ń kébi nǹkan tán kódà nǹkan gbẹ pàápàá fún ìyá rẹ àti bàbá rẹ títí wọn ìsà ìsàn dojú ikú kọmọ rẹ mi gbẹngà ọwọ àlọ ọwọ àlà ọlùtàn wọn sọ pé wo ò lè fẹ́ mi mọ́ lémi ilé <laughs> olúwa sórí nínú ká sọ̀tàn mo gbé bà fún ẹ ò ah. ń sọ sítórì láyé mo gbé ìbà fún ẹ nínú ká sọ̀tàn jọ́tórí ọlọ́run mo bẹ̀ẹ́ ni kí lójú òrí nínú gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí sìn ìtẹ́ olúwa tó o bá ṣe ẹlòmíì àṣe àtayédáyé lobìnrin ti ran ọkùnrin lọ́wọ́ náà wo gbọ́ dáadáa o tó bá jẹ́ èmi gbẹ̀ngà nìkan lọkùnrin tó kù lórí ilẹ̀ ayé yìí pé kí wọ́n fẹ́ ní ọkọ wàá yà kú láìládé lórí ni. tójú rírí bẹ́ẹ̀ ni àmọ́ béèyàn ò bá sí nǹkan fún yàn béèyàn ò bá fàbẹ́rẹ́ gún yàn kọ́kọ́ fi gúnra rẹ̀ wọ̀nà níwọ̀ gbẹ̀ngà gbẹ̀ngà gbẹ̀ngà gbẹ̀ngà ìwọ. ọjọ́ orí pẹ́ aṣiwèrè ló ń gbàgbé o ọjọ́ orí pẹ́ aṣiwèrè ló ń gbàgbé o àṣé lóòótọ́ ni pé ọkùnrin ò mọ̀ọ́rẹ́ bí wọ́n fẹ́ ọ̀rọ̀ bọ̀ sílé wọ́n tún máa gbé lẹ́pa ní gbòòrò. ọkọ mi ọkọ rẹ kọ oníṣó ló èmi ni mo ní olókìkí. ọgbọ̀ngàn ṣọ́ra ṣọ́ra máa fọ́ọ̀mù èṣù ṣeré ọkọ mi jọ̀wọ́ dúró sí mi o dúró sí mi o lọ́jọ́ alẹ́ o ọkọ mi yé dúró sí mi o dúró sí mi o lọ́jọ́ alẹ́ o àtijọ́ lẹ̀ bẹ́ẹ̀ látijọ́ rò èlé tí o gbọ́ no circumstances can change my opinion níṣó ló níyàn níṣó ló níyàn ògì ló lẹ́kọ̀ọ́ èmi ni mo ní nǹkan mi. wá sí ìyẹsíwájú ọkọ ṣọ́ra àfọmù èṣù ṣeré. ọkọ mi ni ọkọ mi ni ọkọ mi ni o ọ̀pọ̀lọpọ̀ tí mo fẹ́ kì í ṣọkọ ẹlẹ́yà oníranù ṣọmọ ṣọmọ. ìyá gbẹ̀ngà bí n bá ń pè ọ́ mọ̀ ọ́n dá lóhùn ìyá gbẹ̀ngà wò mí ojú orí mi báwo ló ti ń ṣe ọ́. o lè sọ báwo ṣàlàyé fún mi dákun ojú òní tì ọ́ ara òní ni ọ́ ara òní ni ọ́ ara iná gẹ̀dẹ̀ orúkọ tí wọ́n ń pọ̀ gẹ̀dẹ̀ òmìnir kì í jẹ́ kára ó ní kí ni sọkúsọ àjọ tọ́jú ẹ̀ ni àṣewájú ń ṣe wá ṣètọ́ àwa méjèèjì láàjọ tọ́jú Gbénga ẹ̀mí tó bá ṣẹ́gun síbà òun ni ó jẹ́. pẹ̀lẹ́ kò dáràn pẹ̀lẹ́ ara ò ní ní ọ ara ò ní ní ọ ojú ò ní tí ọ wo mo ti rántẹ olúwa lágbo ó fẹ́ gbèdé. ara ò ní ní ọ ara ò ní ní ọ ò ní ṣòjòjò. ò ní kú báyìí ah, ah, ìwọ òrìṣà ni hm? torí ọlọ́run ọmọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Eh, ẹ̀gbọ́n mi ẹ dákun ẹ gbọ́ kí ni gbogbo rádaràda tí ń gbọ́ kiri abúlé yìí náà. ọpẹ́ ẹlẹ́fọ̀ọ́ mọ̀ yọ ẹ dákun kí nìdí. ṣé yín kọ̀rọ̀ sí ìyá wa lẹ́nu ni. sọ̀rọ̀ nù ẹ sọ̀rọ̀ lẹ sọ̀tọ̀ ní ìsìn ó dà ká tiẹ̀ wá gbà pé ẹ̀hún ẹ̀fẹ̀fẹ̀ lóòótọ́ ilé ẹ̀kọ́ gíga tẹ́ ẹ pé ẹ lọ ń kọ́ admission tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ rí sí ilé ẹ̀kọ́ gíga ṣé wọ́n lórí yín ò gbọ́dọ̀ kàwé mọ́ ni. wọ́n dùn a máa kàwé lọ́wọ́ wọn ní èlè mi. ọkọ mi bá lọ ilé ẹ̀kọ́ gíga. ebi ń padà lọ kàtẹ́ ah. nǹkan tí ń ṣẹ̀gbọ́n mi báyìí ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹ̀yin gangan ló yẹ lọ kàwé ní ìsìn ni. bó kàwé ọ̀hún àbí ẹ yóò wá fi ẹ̀kọ́ titi yín sílẹ̀ ẹ wà ní pé torí pọ́kùnrin kan ó ṣe nǹkan kan ah, ẹ̀gbọ́n mi ṣẹ́yìn ò mọ̀ pé bí ìgbẹ́yìn èèyàn ò bá sórí ibú ní nǹkan tẹ́ ẹ sọ tán nìsín bí ìgbẹ́yìn ò gbóríire ó gbé ọ̀jù fún yàn kan yóò wá mórí ibú yóò mú wá sọ́dọ̀ tiẹ̀ ní nǹkan tẹ́ ẹ sọ gbẹ̀yìn nìsín. orí rẹ burú èmi ló à ń lanu gbàgbà tó sọ pé yóò fẹ́ sórí ibú òun sọ fún mi pé ìsorí ibú náà. ẹ ẹ ń pẹ́ sórí ibú mo ní pé ó dàbí ìgbà bí èèyàn bá gbórí ibú kọ́kọ́ mú mọ́ra kó wá mú ẹ̀wọ̀n oríire tó ti dànù. ọdún ìgbàjáwé jura rẹ síbi kan n ò ráyè tí ọlọ́sàn yìí o n ò ráyè rẹ o. ẹ pè ń sọ fún yín àbí èmi ṣáà ń sọ fún yín àbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí ẹ lọ kàwé ẹ lọ kàwé ẹ fọmọ ìyólógì ilẹ̀ torí mi mọ kílẹ̀ ń bá. wá ń bí. mo sọmọ tó dàbí panla iná yóò sì mọ ẹ sì gbìyànjú kẹ́ ẹ gẹ díẹ̀ bẹ́ẹ̀ bá ṣe báyìí mọ̀ dẹ́rù bà mí ẹ dákun ṣé mo kójú mi ojú yín mí kan ẹyin kan náà lájọ wà àtọ́lọ́hún tó dà wá ẹ dákun ẹ bá jẹ̀rẹ̀ sí díẹ̀ ní ìsìn torí iná ọmọ ìsìn kó dùn báyìí tí ń ta kan sọ ṣé ẹ rí i pé mo dín ẹja sí mi bẹ́ẹ̀ bá ti ẹ gbìyànjú kẹ́ ẹ gẹ díẹ̀ sí ẹ dákun ẹ gbìyànjú kẹ́ ẹ jẹ díẹ̀ sí ẹ dákun ẹ jẹ́ ẹ̀ ẹ dákun mọ́ mi ẹ jẹ́ díẹ̀ sí i. ọkùnrin ah, la fi ń gbé títà bẹ́ẹ̀ sí àṣojú ìní ìsìn kò tiẹ̀ yé mi ṣé ń gbé mi wá kẹ́ẹ̀tì sọ̀hún. ẹ kò kú bọ́ náà ẹ pẹ̀lẹ́. Ah. kẹ́ẹ̀sì mọ owó tó rí yín mú edínjà sí i o kò fi bẹ́ẹ̀ sọ pọ̀ lọ́wọ́ mi torí ìwọ̀n ìdíjà sí gbogbo ògóró ẹ̀yìn mi báyìí ni ro mi àmọ́ mo ní kí n dín kó tún lè lọ lẹ́nu yín bó bá da lẹ́nu ìsìn ń sàpọ̀ fún yín ń kẹja ìsinu rẹ̀ ẹ̀ gbé sọ́hun pẹ̀lú àmàlà. bí mo ṣe fẹ́ yàwó nìyàwó wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé tí wọ́n bá tú ìgbéyàwó tó wà láàárín èmi àtọmọbìnrin yìí nídìí òòṣà tí bá dábàá àti fẹ́ lòmíì ẹni bá fẹ́ yàn á ya wèrè èmi tí mo fẹ́ yàn máa ya wèrè. ṣé ó le tó yẹn ni ah, ok jọ kí wà ní solution kí ni ọ̀nà àbáyọ bá ajá ni way out. I don't even know what to do I don't know. ṣé ṣé lè ti mọ gbogbo nǹkan tó ń sọ ìṣá. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé màá sọ orúkọ bẹ́ẹ̀ yẹn fún ṣílẹ̀ ni mo sọ díẹ̀ fún bọ́ aspect yà yà wèrè kò yà wèrè yẹn mi ò lè sọ yẹn fún o. ti ẹ̀ ní point ó ní point kò sẹ́ni tí wọ́n máa sọ fún pé ó máa ya wèrè tó máa gbọ́nà àwèrè là ń sọ yìí kò ní dúró bọ́ọ̀dì sí gbogbo àníyànjú jẹ́ ká máa lọ. ìwé ọ̀gá òfin bàtà kan kò yẹsẹ̀ àpọ́nlé òsì fọ́ba tí olólórí láàfin wúńdíá tí ó lọ́kọ ẹ lọ́wọ́ kọ̀ fẹ́ bọ́ìsì tí kò láyà ó jẹ́ lọ wá yàfẹ́ o àkókò tí ẹ rí yẹn kò dúró dé nìkan. Gbẹ̀ngà ṣé bí wàá ṣe máa wò mí níran nílẹ̀ àbí nígbà tí wọ́n ti ní wọn ò lè tú ìgbéyàwó yẹn ká èmi ò dé lè bímọ outside wedlock kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sóyún inú mi sìn. Um, look ṣílẹ̀ jọ mo fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ give me some time more eh? i need time i need to just figure things out do you understand please just understand me mo bẹ̀ torí ọlọ́run. understand what? nígbà tí wọn ti lè tú ìgbéyàwó yín ká o ò délé marry another wife tó bá dán o ó máa ya wèrè tí wọ́n bá dẹ̀ ti ṣetán láti ya wèrè èmi ò tíì ṣetán o. ọmọ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó máa ya wèrè nínú àwa méjèèjì okay but sincerely I have tried things are just complicated I've tried come on please. Please what? Hey? Eh? Your best is not enough. I need an answer, a solution. What is the way forward? Ah ah! Ṣé nǹkan mi wà ń bẹ̀ Divorce she wa di wala by. Ah ah! Nígbà tiki she í ṣe kolo makoko fi ló máa kọ́kọ́ fi ìyàwó lẹ̀ nàbọ̀lẹ̀ yín. Look, ṣòro ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ṣé ló dàbí ewúrẹ́ tó yala wọnú yàrá ìyàláwo? Sùúrù ló máa fi lè jáde kúrò ń àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn yàrá yẹn pátápátá ló máa fọ́ please sùúrù la máa fi ṣe eh, that's why I keep begging you to understand and be patient and eh, baby please. don't baby me wo mo kàn ní kí n sọ fún ẹ ni a ti mú aṣọ ẹbí fún wedding wa oyún dẹ̀ lélẹ̀ nínú mi iṣu ọlọ́run ni tó bá ti ta síta kò ṣeé fọwọ́ bọ̀. Oh, ah. Bolo wa ń lọ. Where you going to? Mo lọ lé mi ni. Ah, ilé báwo lágo mélòó? Why? Why are you doing that? Don't make things difficult for me, darling. Wo, I need a concrete answer one week from now. If not, forget about everything. Come on, darling. Come on. Come on. Ó dẹ̀ ó kó tó ṣe o, rò ó. ògidìrì ìmùlẹ̀ ńlá ni àsopọ̀ tọkọ-tìyàwó. Ah. olùwàṣẹ̀rùn ṣe wá òkè. I'm okay. wọ́n kọ́. no okay. ṣé gbégbá wà ní ọ́fíìsì. sure ó wà mẹ́. ó wà mẹ́ àárẹ̀ later. okay no problem. ah gbẹ̀ngà gbà sáyẹn náà. Ah. Chile. Abortion consent, Ava. Yeah. Why, why do you want to abort the pregnancy? Yes, mo ti decide láti ṣe oyún inú mi pending the time tó máa fi sort ara out pẹ̀lú ìyá òṣòròǹgà tó wà ní abúlé yín. Wo ó dẹ̀ mọ̀ pé èmi ò lè lọ rí just anyhow doctor mo value life mi gan so mo ní láti lọ rí doctor ẹ̀ ó dẹ̀ refuse láti ṣe anything fún mi until tí ìwọ bá sign paper yẹn just bá mi sign ẹ̀ time ti ń lọ. ṣílè ó lè jọ torí ọlọ́run bá ó dẹ̀ ṣe sùúrù fún mi ọlọ́run mo fi bẹ́ẹ̀ náà gbogbo nǹkan táwọn fà yìí má jẹ́ ká máa fà báyìí kò sí nǹkan tó máa ṣe don't do this to me má ṣe léyìí fún mi náà má ṣẹ́yún yìí please. gbẹ̀ngà ah, bọ́ọ̀lù ṣe máa ń ṣe báyìí ìtàn àbẹ̀bí àti òbí tó ti ń pa fún mi láti jọ yìí orí ẹ̀ náà ló ṣe wà ah, mi ò ṣọmọ primary school mọ́ náà aláwìí yóò dẹ̀ yé mi mọ́ ó ah, fẹ́ kí n ya wèrè mi irọ́ mi ò ṣe wèrè rí náà kí ló dé sign document yẹn mi ò ṣe sọ pé mi ò fẹ́ mọ́ mo kọ ní kí n yọ yìí ni because mi ìmọ̀kan tó lè ṣẹlẹ̀ sí mi ó dé jọ́ náà. Ṣílẹ̀ look um, uh, Ṣílẹ̀ please at this point mo promise For me, the weekend tó bá ti di weekend màá lọ sí village màá lè make sure pé mo sort out gbogbo nǹkan tó jẹ́ um, obstacles sí marriage wa okay. Drop from any time this weekend, and I promise all is gonna be good. Binga. Yeah. Job I'm signing. Paper. Eh? ṣe dùn ní ìwọ́tọ̀ kọ́lé mi. bẹ́ẹ̀ni rẹ láwọn jẹ. ó máa ń bú mi inú lójú ara rẹ̀. mo wá jẹ́ kí ni. ayé rẹ̀ ó padà bá. mọ̀lẹ́bí mọ̀lẹ́bí mọ̀lẹ́bí. Ọmọ yín náà ni ẹ màmá. Ó dá ń bolo tiri wẹ̀rẹ̀ màmá ayẹyẹlẹ ẹdá ọmọ ọmọ inú ni àbúrò mi ni. eléyìí àbúrò rẹ ní bá mi fọkọ ah ó dà sọ fún pé mi ní padà palaba yìí. ẹ màmá. dagun gbẹnu rẹ lọ́wọ́ jẹ. ó dà ẹ̀pọ̀ ti bẹ̀ òjò mọ́ àbí. ilé ẹ̀fọn ayé olúwa yìí wọn. màmá àgbàlagbà ẹ tú àlè ó lọ bẹ́ sí yàrá ara ìta wa tó bá lọ mú. màmá o. wèrè yìí lóhun ò mọ bọ́dún rìn wèrè yìí. ó dẹ̀ kéré gan màmá ọlá kó tètè wù. sáà ló fẹ́ kú fún mo ní sáà ló kú fún ìwọ̀n kú fún mi ó tètè wù ní ìfìyẹ́ jẹ́ kó mọ̀ kọ́lẹ́ ló jẹ́ o ọbẹ̀ ṣe oríṣiríṣi fún un. ó tún kọjá rẹ̀ rẹ̀ rábàyè ó gbà gbogbo wa wà. Dèmíládé ńkọ́. ó ń bẹ nínú ilé àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún mi tí mo rí tẹ́ ẹ dé nìsín ẹ sọ pé ń bọ̀. ẹ jọ torí Ọlọ́run ṣé gbà kankan wà tí mi ò lè wá sílùú bàbá mi ni àbí kí n máa padà lọ ni. ara ah, ara òwe mo mọ̀ fọwọ́dà sí ẹyẹ mò ń ṣeré ni ó kàn yà mí lẹ́nu pé mo rí yín náà ni ẹ káàbọ̀. ẹ actually nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo máa travel fún bíi ọjọ́ bíi márùn kan o lè má rí mi bá sọ̀rọ̀ rárá ṣó ìdí nìyẹn tí mo ṣe ní kí n sáré wá pa kí n lè ṣàlàyé fún ẹ pé mi ò ní sí nílé o ṣe yẹ. pàápàá jùlọ nǹkan kan wà lọ́kàn mi tí mo fẹ́ sáré sọ ọ̀rọ̀ nu lílo ẹ kó jẹ́ ṣùgbọ́n jẹ́ ká sáré sọ báyìí nítorí àsìkò mo ń ronú mo ń retí owó kan owó yẹn dẹ̀ pọ̀ tiẹ̀ mo fẹ́ kówó ńlá fún ẹ mo fẹ́ kí wọn náà ní business kan tó yẹ pé owó rẹpẹtẹ ló máa mú wá fún ẹ yàtọ̀ sí èrè kéékèèké tó ń rí lórí ọjà tó ń tà ń bíbáyìí èmi ló ṣe gbà mí kò sí ní tó ṣe mò ń ta dáadáa kódà gbogbo aráàdúgbò yìí pátápátá oníbàárà mi ni wọ́n. mi ò bẹ́ẹ̀ jiyàn pé òun ta dáadáa ṣùgbọ́n gbogbo èrè tó wà lórí igi nìyẹn lónìí a ní kí n fún ẹ lówó gidi. ẹ wo ẹjẹ ń wí fún yín ó ti tẹ́ mi lọ́rùn báyìí láì ṣe pé bóyá mo fẹ́ kọ́lé àbí mo fẹ́ ra ilẹ̀ kí mo wá ń wówó gidi fún béèyàn bá ti ṣe irú òwò yìí bó bá ti ń jẹ tó ti mu tó sì ti ń fa aṣọ sọ́run tó ń pààrọ̀ aṣọ rẹ̀ ó ti tọ́nu wọn ò nílò owó kankan ebi kí n jẹ kọ́mọ mi sì jẹ ni ìyẹn náà tó wà. obìnrin bíi tiẹ̀ ṣàn wọn o ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí mo mọ̀ tó bá lọ́fẹ́ fún wọn lówó inú wọn máa ń dùn ni wọ́n á tún ní kọ́fì sùn eh, but ọlọ́run á bá mi san ẹlẹ́sàn rẹ̀ wàlẹ̀ túbọ̀ lálùbáríkà eh, bí mo ṣe ń bọ̀ nsìn bí ojú ó rí ìdádì mi àti mọ́mì mi mo rí i pé wọ́n ti ro bẹ̀ wọ́n ṣán bẹ̀ wọ́n ṣe everything mo dẹ̀ mọ̀ pé àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan máa ń ṣerú iṣẹ́ bẹ̀ mi mọ̀ bóyá o mọ àwọn tó ṣe kí n lè at least kí n fún ọ ní nǹkan kan díẹ̀ má dàbí pọ̀ ṣiṣẹ́ lásán. ẹ wo ẹ̀wọ̀n làágùn jìnnà sẹ́rí gbogbo ọjọ́ ìsinmi ni mo máa ń lọ bẹ̀ wọ́n ro wọ́n gbà bí sọ́mọ́ ti ibẹ̀ gan bá sán ìtún rẹ̀. wọ́n ló ń ṣe fúnra ẹ̀. ta ni ìwà aranko lọ bá mi ṣe ṣe é mọ̀ pé àwọn ọmọ ìlú yìí bíyàn bá kó wọn ní ìsìn pé tó ẹ wá bá mi ro ibí báyìí o àbí kẹ́ ẹ rẹ́ sẹ́mọ́ǹtì yàn wọ́n ní àyà àwọn kú bàbá àwọn tẹ̀lé o iye báyìí làwọn gbà o wọ́n sì ní owó bẹ́ẹ̀ mo sì wò pé ńgbà tí ìsìnkú ọwọ́ mi gé ebi ká tún nǹkan sí i torí náà gbogbo ọjọ́ ìsinmi ni mo mọ lọ́nrọ́. ó ṣe ọlọ́run á túbọ̀ dùn wọ́n náà nù ok ẹ̀ mò ń bọ̀ jẹ́ kí n sáré yọjú sí oníléré. ẹ ní sùúrù ṣé kíkà gúnyàn ni àbí kí arùkà fún yín kẹ́ tó lọ. tí bá ti fẹ́ jẹun màá sọ fún ẹ mò ń bọ̀ ṣùgbọ́n ló ń ẹ mọ̀ ìyàwó tá a bí ní ilé rẹ̀. wọ́n bí wọ́n kọ́ ó gbẹ̀kọ́ òbí o. ọ̀yàtọ̀ sáwọn ọmọ pàpà ńlá kí. alájàgìlà ọlọ́mọ rí ẹsẹ̀ lẹ̀. ẹwà ló múre ilé ọkọ kò mú wà lọ. wà ló sọnù ni òfin lórí ọkọ. ànọ́dà yunifásitì sani ilé ọkọ. irú eléyìí yẹlé àbí ò yẹlé. àgọ̀kọ́ o àgọ̀kọ́ rárá tù ẹgbẹ́ kọ́ o. kì í ṣe ti kíkọ. ara òfófó o. bẹ́ẹ̀ ni èmi ló kò sí nǹkan kan kan tó wà ń bí wa ní. ń dáná ẹ pọ̀rọ̀ wá. jókòó. ètò olúwa kì í ṣe àdùkẹ́ mo fẹ́ kó mọ̀ pé mi ò kí ń ṣèyàn burúkú mo ti ṣèlérí fún ẹ tẹ́lẹ̀ mo tún tún ìlérí mi ṣe pé àti wọ àti Dẹ́miládé máa tọ́jú yín títí ayérayé ni mo wá fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan torí ọlọ́run jọ mo fẹ́ kó yọ̀ǹda mi jẹ́ kí n máa rìnrìn àjò tèmi lọ kí n máa bá tèmi lọ mo fọlọ́run bá bẹ́ẹ̀ mo fi gbogbo nǹkan tó ń dùn mọ́ ẹ nínú láyé yìí mo fi bẹ̀ ẹ́ mo fi ìyá mi àti bàbá mi mo fi bẹ̀ ẹ́ torí ọlọ́run yọ̀ǹda mi. ṣé n tẹ́ fẹ́ nu. ní tí mo fẹ́ nìyẹn. kò burú bó bá ti jẹ́ n tẹ́ fẹ́ nu mo gbà kádàrá mi àmọ́ kíní kan ni ìlélọ́kọ mi mọ̀ bẹ́ẹ̀ ni tó wá túmọ̀ sí pé èèyàn lè bí Démiládé nìkan ṣoṣo n tó lè làjà ni pé kí n bímọ mi lè Démiládé bí ìyá bá ti wà ìmọ̀ wò lójú gẹ́gẹ́ bí ọkọ ìní wàhálà kankan tí ń fi ṣe bẹ́ẹ̀ bá ti á ṣe tán ẹ bá mi yára. báyìí kọ́ lójú rí ìgbà tá à lọ́jà ẹ̀dẹ́ a kì í bọ́ sínú odò tán ká tún máa kígbe òtútù ọkọ mi dalẹ́dalẹ́ nífẹ̀ẹ́ wa. ìgbàmọ̀lẹ̀ irúnmọ̀lẹ̀ ojú ọkọ̀ tún ìgbàmọ̀lẹ̀ ojú kò sí ọ̀kan lé nínú orúnmọ̀lẹ̀ tọ̀tún sọ̀kalẹ̀ wáyé ìgbà tá a fẹ́ so àwọn arábìnrin àti arákùnrin pọ̀ iwájú yín ni mo wá ẹ̀yin òsàlẹ̀ bá ń so wọ́n pọ̀ ní báyìí wọ́n ní wọ́n fẹ́ ìtúká lórí ìgbéyàwó àwọn tí n bá tú wọn ká ẹ má jẹ́ ohun mi o àdáṣe ní ọmọ ìbà gbọ́dọ̀ hun wọn ìbà tẹ́lẹsẹ̀ tó dojú bilẹ̀ tí òhun ìbàdàn sí wọ̀rọ̀ kọ̀ wọ́fẹ̀ báyìí ìfẹ́ olúwa ṣé inú rẹ wá dùn sí ká tó ìgbéyàwó ìka. ah ẹ bàbá inú wọn ò lè dùn sí ẹ̀yin ọ̀sà mo kí yín o mi ò ní ṣọ́ọ̀ṣì sọ̀rọ̀ níwájú yín ẹ bàbá ẹ má bínú èmi kàn ní kí n ṣàlàyé fún yín àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ni ìdí tí ò fi yẹ kẹ́ túgbéyàwó ìka hmm. bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀tùká ní ìsìn níbo ni kẹ́gbọ́n mi ó ti bẹ̀rẹ̀ torí ṣe ló dàbí ẹni pé bí ìgbà ẹ̀ṣọ́ ara yín o ṣé ṣe ló dàbí ẹni wípé èèyàn ń mú oríire ara rẹ̀ gangan báyìí ó wàá mú ó jù sínú igbó hmm, bẹ́ẹ̀ bá tún fọwọ́ kàn mí bẹ́ẹ̀ bá ń bínú o ìbínú ẹ fi ti ń ṣe ti torí ìbá ti ń wá bí rárá. bàbá ṣe é rí nígbà tó yẹ kẹ́gbọ́n mi ó lọ iléèwé gíga ó lóun ò ní lọ kọ́kọ́ òun ó lọ pé tọ́kọ̀ òun bá ti ṣoríire àwọn méjèèjì ti ṣoríire náà ni ẹ̀gbọ́n Gbẹ́ngà wá lọ iléèwé gíga ó wá ṣe tán ó déèyàn ńlá ó wá nígbà irun òun wà lọ fárẹ́ èkó òun ò ní fẹ́ gbọ́n mi mọ́ ní pé kẹ́yìn ó túgbéyàwó ká èmi sì mọ̀ pé àgbàlagbà ni orí yín sì pé dáadáa bí orí ẹ̀gbọ́n Gbénga ò bá tiẹ̀ pé bàbá sẹ́yìn ti wá rídìí tí ò fi yẹ kẹ́ ẹ̀ túgbéyàwó ìka báyìí ẹ bá sì lẹ́tùká ẹtùká o àmì mi ti sọ tèmi ẹ̀gbọ́n Gbénga ẹ má bínú ọmọ kan ní sọ fún mi. ó dún rìn ó dún rìn. Ah. ṣé ìwọ gan-an o mọ̀ pé yẹ kẹ́ ẹ ti bára yín sọ̀rọ̀ pọ̀ kẹ́ ẹ ti dárò nínú ilé kẹ́ ẹ tó máa tó katikati níwájú òòṣà ṣé ẹ fẹ́ mú àwọn òòṣà bínú ni ẹ̀yin ń mọ̀lẹ̀ ẹ má bínú o jàre ọmọdé ní í ṣe wọ́n wo ọgbọ́n tá a fi fẹ́ ìyàwó kò tó yìí tá a fi tọ́jú rẹ o tá a fi múdi rẹ jókòó lé ẹni ọmọ pé aláwọ̀ òkú làwọn obìnrin ọmọ tó múdi lé ìyá rẹ àti bàbá rẹ wá ìwọ ló kù tó máa wo ohun tó bá kù lára rẹ ọ wa máa lọ nísìn kó lọ fọgbọ́n ṣe gbogbo ètò kù. ṣe é bọ́dún. ẹ ẹ ẹ̀gbọ́n ẹ mo kàn ní ìbẹ̀yìn pé kẹ́ mọ́ bínú ẹ̀ kan mo ń bá yín ṣeré ní gbogbo nǹkan tí mo sọ. <laughs> mo understand mi ò bínú rárá ṣe ti gbọ́. kí ló ṣẹlẹ̀. kò sí mo kàn ń wò pé ẹ̀hún bẹ́ẹ̀ ti lọ bóyá ẹ lè yá mi bíi five bay ìmọ̀ọ́dà padà fún yín létà. Hmm. kí n yẹ n five thousand naira. ìgbà wo ló máa dá padà. Ah, ah, ah, ẹ sì ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń pẹ́ mọ̀ mi ah. ń dà padà fún yín. <laughs> okay o two three four five six seven eight nine ten thousand ni. má bọ̀dá láti dá padà. Ah! ẹ̀gbọ́n mi dáadáa ẹ ṣeun ah! owó ìpọ̀ ẹ ṣe ẹ ṣe ń dá padà ẹni mọ̀ dá padà ẹ ṣeun gan ẹ ṣe o ẹ bá ń káwọn ará èkó bàbá ò. èmi nu lọ́wọ́ rẹ̀ kí n mọ pè yín sí ẹ mú lọ́jà rẹ̀ ń padà pè yín ń kí yín kò tí ì kàn yín. ẹ gan nìyẹn ẹ má pẹ́ o kẹ́ bá mú nǹkan bọ̀ ó dàbọ̀ ẹ bá ń káwọn ará èkó ó dà mọ́ ọdún rẹ̀ tó ọ̀rọ̀ àtẹ̀mí di ẹ̀yẹ̀ o. yóò padà kó kíní burúkú yìí sí ọ lọ́wọ́ o bọ́n bá sì ti dé tán wọn á mú ọ bí ti dúró nì tí dúró tó fi mú ọ lọ èmi ló ń gbéjú gbére sí i. ó ń jà lékejì ṣe kàn yín ó ṣe kàn yín ẹ̀kọ́ wẹ̀rẹ̀ lọ́jọ́. mo bá a dé mọ́ sórí pákéjì orí ibú tó fún gbogbo kíní pọ̀ bí ẹ̀wà gan-an ọ̀ padà tẹ́ náà ni mo bẹ́ẹ̀ bò. ó jẹ́ máa ń fi ròyìn kó fi ṣera ilé ṣe lísìn ọkọ ìyàwó wo kò sí bí ọrùn àwòkù ṣe máa kéré tó ó máa ṣe níbi tá a máa tọ̀bẹ bọ̀ àtúnṣe ti wà sórí ọ̀rọ̀ yìí o tó bá jẹ́ ti tèmi ni èmi ń ṣeun máa kọ́kọ́ wo ètè olúwa máa fún ní five million naira bẹ́ẹ̀ ni wọ́n fi hàn five million naira ó máa ṣe nù kò sẹ́ńtọ́ fún lówó tó máa ṣe nù sí lẹ́nu tó bá dẹ̀ jẹ́ lórí ti bàbá aláṣẹ tó ń sọ ni irú bàbá yẹn ń ṣe wàá kọ̀ wò sùn wá dẹ́ni bàbá ẹ jókòó báyìí wàá lè gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan wàá gbélé lọ́wọ́ bàbá ẹ máa fẹ́ léèké máa fẹ́ rìn ládùúgbò ṣé bàbá yẹn máa sọ fún mi pé àlòjù àná àwọn kì í gbẹ́ èsì sára. ṣeun láì pé kò yí ẹ tó bá mọ irú ọmọ tí ìtẹ́ olúwa jẹ́ ni ò ní sọ pé kí n fowó lọ owó kankan ò jọ lójú kí n fún ìtẹ́ olúwa ní ten million naira kò jọ lójú honestly but ìtẹ̀olúwa um, hmm, ló ń sọ̀rọ̀ báyìí ẹ̀ ń tàbí ń lere ni bó ṣe orí ti bàbá láṣẹ tó sọ yẹn mo lè try pápá jùlọ àbúrò ìtẹ̀olúwa bọ́dúnrin ìyẹn láìkó ojú ẹ̀mí ẹ̀ lọ. Ah, ah, now you are talking ọ̀rẹ́ mi ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni wo máìkì ń tọrẹ mi kò sẹ́ni tó máa rí owó tí ò ní gbà sórí ah, tíyàn bá ní owó tó dẹ̀ na fún àwọn tó tọ́ tó yẹ kí yàn na fún nǹkan tí yàn fẹ́ gbà ń bí ó máa tètè tó yàn lọ́wọ́ ni tí owó bá tó owó lọ́wọ́ yàn yàn á pè bá kẹ́ eṣù wà ń bí báyìí mo fẹ́ kólọ́kólọ́ bá mi lọ ta wá ó dẹ̀ máa sáré lọ máa tún sáré dé padà ni sí nǹkan tó wó ṣe ti. Um, you are making sense you are making sense I think I have to work on that um, good. Uh, tẹ́olúwa ò like owó oh, fine but àwọn tó surround ẹ èèyàn lè work on them especially ìbọ́dúnrin àbúrò ẹ̀yẹn and you know the good thing five and six lòun àti tẹ́olúwa ṣàṣà nìkan tó bá tẹ́olúwa sọ tí tẹ́olúwa ò kí ń gbọ́. wàá gbáyé ọ̀rẹ́ mi wàá gbáyé sórí inú mi ṣẹ̀ṣẹ̀ ń dùn ni torí ìdùnnú ẹ̀ òun ni ìdùnnú mi bẹ́ẹ̀ ni pàdé mi wàá ṣeré. kí n wá lè mọ̀ pé nǹkan tí mo bá ẹ sọ yìí o ti gbọ́ o dẹ̀ máa tètè ṣe ní kíákíá sórí nǹkan tí mo fi síwájú ẹ mo fẹ́ kó fi tilẹ̀ ó ti yẹ ẹ̀ẹ́gbìn yẹn jẹ́ àṣẹ lórí ọ̀rọ̀ tàjọ sọ. mi ìdẹ̀lẹ̀ ilé kì í má rẹ̀ rìn. ògùn ọ̀wá rẹ̀ rìn. nítorí bá bí ni bí yàtọ̀. èyí tí ẹ rírí mú banújẹ́. wàá ṣe eré wàá yìí ó nàdà. mo gbàgbé wọn bí. má dààmú ara ẹ máa fi yín ṣe. Ah yéka òjò mi níbi ibẹ̀ yẹn kó má jẹ́ wọlé kan èmi náà gbà síbẹ̀ àbí kí ló ń sọ yìí. ọ̀rẹ́ kọ́ máa fọ́ọ̀mù ẹ̀yin kẹ́ni ni o ẹ̀jẹ̀ ló gba ara mi ò pẹ́ lọ́kọ tí mo fẹ́ wá tiẹ̀ síwájú má gbọ́kọ mi èkùrọ́ lálábàkú ẹ̀wà mo fẹ́ sápọ̀ wẹ́ẹ̀ lájọṣe. ọkọ mi ni ọkọ rẹ kọ́ oníṣu ló nìyàn. èmi ni mo ní ìlú mi. response wa mo ní kó wá rí mi lé olóòlè wá rí mo ní fine. Um, abortion consent paper tí ó wà lọ́wọ́ ẹ̀ ṣó wà ní mo ready láti sign ẹ̀ sí. Gbénga so that's your final answer. jọ́ kí ló tún fẹ́ kí n ṣe ọmọ Yorùbá ṣáà ni ẹ́ tíwájú mi ò bá ṣe lọ ẹ̀yìn mi á ṣe padà sí náà ah sún fún mi sún fún mi bàbá oní kàlẹ́ndà tó bá sún mi kò gidi màá yíjú padà náà i mean téèyàn bá ń sáré kó má tẹ kó má tẹ ah, tó bá tẹ tán eré kó má kúlókù tó máa sá náà after all ìwọ ló má ìjà yẹn wá and i'm good to go. ọkùnrin so that's your plan all this while èmi náà mọ̀ kó kàn waste time mi ni ó wá ń fi divorce or no divorce parọ́ ẹ wọ́n ní wọn ò lè ṣe divorce lẹ́ni o ẹ wọ́n ló tún di next month o ah ah every weekend you must go to that village mo mọ̀ pé plan ìwà àtìyàwó ẹ ni ó fẹ́ fi mí sílẹ̀ ni àbí. kò sílé nǹkan tó bá ń wọ̀ ẹ́ kó sọ nǹkan tó bá wọ lẹ́nu kó fẹ́nu ẹ̀ sọ as far as i'm concerned I'm tired i need that breathing space i want us to postpone this wedding and that's all. mr man for your information kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí oyún inú mi yìí ọmọ ni mo máa fi bí it's you that needs to marry. ọkọ mi jọ̀wọ́ dúró sí mi o dúró sí mi o lọ́jọ́ alẹ́ o ọkọ mi yé dúró sí mi o dúró sí mi o lọ́jọ́ alẹ́ o àtijọ́ lẹ̀pọ̀ bẹ́ẹ̀ látijọ́ rò pọ̀ èlé tí yóò gbọ́. no circumstances can change my opinion. ọkọ rẹ kọ oníṣòro lóníyàn oníṣòro lóníyàn ológi ló lẹ́kọ̀ọ́ èmi ni mo ní nǹkan mi. wá sí ìyẹsíwájú ọkọ̀ ṣọ́ra àwọn ọmọ èṣù ṣeré ọkọ mi ni ọkọ mi ni ọkọ mi ni. Ah, ẹ kọ́ lẹ bàbá ẹ kọ́ lẹ sà. gbẹ̀ngà. ẹ rà sà. ṣé o wá kí mi ni àbí o wá dẹ́rù bà ah bàbá mi ì tó yẹn tó lè dẹ́rù yín o mi ì tó bẹ́ẹ̀. ẹ o ṣe mí kàyéfì náà ni gbà tó jẹ́ pé iwájú ilé làlejò gbà wọlé tó o sì wá gbọ̀nà ìbùrú yọ sí mi. Hmm, ẹ má bínú. òun ni mo fi ní kí n bí ọ wípé so wá kí mi ni o àfọ wá ṣẹ̀rù bà mí. bàbá mo wá béèrè ìmọ̀ràn ni o hmm. mo wá gbàmọ̀ràn àgbà ni ẹ̀yin àgbà náà lè sọ pé tẹ́rù bá kó òkè tó kanlẹ̀ ẹ̀yin lè máa mọ bí tẹ́tù máa gbé sí. àkíkà. ẹ jọ torí ọlọ́run ìgbà mi mọ̀ràn kí ni kí n ṣe gan. Hmm, orí sọ ibi tọ́rọ̀ wá dé dúró yìí tọ́rọ̀ bá ti rí bó ṣe rí èèwọ̀ fúnra rẹ lọ́wọ́ fọwọ́ ara rẹ tún ara rẹ ṣe é mo gbà ọ nímọ̀ràn kó lọ báyàwó rẹ hmm? kó tẹnu kó bẹ́ẹ̀ n tó bá fẹ́ gbà kó o sì fún un. kì í fún ní nǹkan tó bá ń fẹ́. n tó bá ń fẹ́. ẹ ṣé bàbá hmm. ẹ ṣé ẹ ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. àṣẹ àṣẹ mo dúpẹ́. ìwọ náà dàgbà yóò dáa fún ọ. bàbá ẹ gbà. wo kí ni n ti ṣe. mo ní kí n fún yín lówó ìmọ̀ràn tẹ́ gbà mí ni. àwọn ò gbọ́dọ̀ gbarú ẹ̀ ìfà yín máa ń fààyàn lẹ́nu ya ni tọ́jú owó rẹ̀ tọ́jú ẹ̀ èmi gan ló yẹ kí n ṣe ọ́ lálejò o ṣùgbọ́n ngbà tọ́jọ́ náà ìbúrú ló gbà yọ sí mi bóyá o ò fẹ́ kí àwọn aládùúgbò mọ̀ pé wá dọ̀ mí ni tọ tẹ̀kọ̀ lóru. <laughs> rárá o. tọ́jú ẹ Gbénga tọ́jú ẹ. ẹ ṣeun dúpẹ́. ọ̀kàrẹ̀ ẹ ṣeun ọmọ ọmọ ṣe o. fẹ́ fún un lówó ah ìfà tí ìfanilẹ́nu ya ó kọ tí mo ti tí mo ti ń ra ń kó lérí ara wọn láti ẹjọ́ kó wá débì kan wá pò mẹ́rẹ̀ ah orúkọ mi ò ní bàjẹ́ o. olórí àpò àlọ́ fún àlọ́ fún àtọ̀nù níbo níbo níbo arábàlẹ̀ wọ́n wá pọ̀ mímọ́ nílé ọkọ mi ọ̀ kúrẹ́ níwọ̀ kíkiri tí mo sì máa sọ fún ọ nílé ọkọ mi mo ní kọ́ mọ́ bàbá mi lọ́rọ̀ ní kúkú wọ̀. Bádúrì Bádúrì Bádúrì Bádúrì olórí mo ní akápọ́lẹ̀ níbo ọkọ̀ òní kú rẹ̀ níwọ̀ níwọ̀ ní ọkọ mi kí ni burúkú yìí.

lérí ibú atókùmọ̀kù amọ̀nà ọ̀run máa lọ akóṣìbẹ̀rù ọkùnrin nìwọ ìyá gbàyọ lérí ibú. ọdún rìn kò yé mi nǹkan. kí ló ṣe mo bá tún sọ̀rọ̀ ìṣà ọ̀làgbà ìṣà ọ̀pá ni ìwọ olórí ibú àgbàyà yìí eléri ibú ara tiẹ̀ ìwọ lọ jẹ ọkùnrin pẹ̀lú ẹ̀gbọ́n tèmi ọmọjọ́lẹ̀ ẹ̀gbọ́n mi tó ní tó bá ń ṣe òun ìṣà wẹ́lẹ́wẹ́lẹ́ ìpa ọ̀dà ní ti fòkú rẹ̀ ránṣẹ́ sílé ni. màmá kí ló rẹ̀ fa gbogbo ẹjọ́ yìí náà èmi ò ráyè gbogbo ẹjẹ́ tẹ̀ ń bá ọmọkùnrin yìí rò ẹ jẹ́ ká sún mọ́ ká nà bàjẹ́ ká ṣí. Ah, ah. ẹ já sí mọ́ yìí bóróbó náà. Ah, ẹ wo torí ọlọ́run ẹ mọ̀ sí mi bóróbó ẹ jọ torí ọlọ́run gbogbo nǹkan tó ń sọ yìí bọ́dúnrín èmi ò mọ kankan pa ẹ̀. bó o bá tún para ayé rẹ ó sì ta ń bí báyìí. ẹ wá kò ṣeré moscow. ilé ẹ bọ. ẹ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ẹ bọ ìtẹ́ olúwa ní báyìí tí a ti tú ìgbéyàwó yín ká ṣínú rẹ dùn sí ìwọ kọ ni mo wá bá lọ́rọ̀ wọ́n ti torí pé a tú ìgbéyàwó yín ká kó di ọ̀tá ètè olúwa o rántí ọmọ tó wà láàrin ẹ̀yin méjèèjì kẹ́ ẹ sì jọ fi ìmọ̀ọ́sẹ̀ kan kẹ́ ẹ tọ́jú ọmọ náà yóò sì dáa fún yín o. Tẹ́lẹ̀, ẹ ṣe mo dúpẹ́, ẹ ṣeun. ṣé atm card ẹ sọnù ni. Ah, rárá o ah, mo kàn ní kí n bẹ straighten am room bẹ́ẹ̀ ni. why you lying what exactly are you looking for. ìgbà tí mo ti ń béèrè picture ìtẹ́ olúwa ń kọ́ o ò fún mi mo tún ní kí n tẹ̀lé lọ sí village yín onírárá ah, máa rí ojú ẹni tó ń dẹ́rù bà láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. choice olúwa ni. mi ò kún ní complain pé inú wallet ẹ ló fi picture ìyàwó ẹ sí. Ah, wọ́n sick ni ah, kí ló ṣe wọ́n ojú ah, wọn wá ṣe wá gò kòkòkò báyìí iṣẹ́ òkò ríro nìyẹn. give the picture to me John. What's up with that? give to you. Kenny. Kenny. Sample wedding invite one here. Oh my god. Let me tell you something. First and foremost, mo I appreciate Kumabuta Olúwa kò kí n ṣẹgbẹ́ o má bù rárá and secondly i'm very free now we can move on with our wedding plans. oh my god thank you. <laughs> thank you i'm so happy. i'm happy too. thank you. i love you. i love you so much. <laughs> Not to the Mrs. Mia. Yeah, let's yes. go. Yes. Oh my God, thank you. I love you. Bingo. That's right, babe. Mm. I want more. No. Oh, why don't you mind your bite? eré mélòó ló ṣe tó ti já sáré rẹ̀ náà. oh my goodness. eré tí o tó ṣẹ́jú mẹ́ta. ṣẹ́jú mẹ́ta bíi ti báwo ṣé <laughs> one time ẹ̀ eh? look let me tell you something baby it's not how long or how far it's how well I think I enjoy it okay immediately was satisfied you know I'm going to work tomorrow morning please darling check out soon. bàbá ò lè ṣe máa ń ṣe bí arúgbó báyìí eh, ọmọ ọdún mélòó ni ẹ. mo ń ṣe bí arúgbó eh, ìwọ gan ló ń jẹ́ kí n ṣe bí arúgbó. Hmm? But you know what you're gonna do? So baby, chill now. Come on. I'm tired already. Shumo Kotomashi. Mm. My promise is to bad dollar. My makeup. Just go to the bedroom and shower. To bad to wet to me DRNC on round point. Okay? Give me a shower. Yes, now. You don't walk in tomorrow. gbẹ̀ngà gbẹ̀ngà ah, ṣó sick. sick sick báwo mi sick. ìwọ lè máa mọ má jẹ́ ń tọ́ ẹ ó sì kó kọ̀ mọ́ ni wọn náà wo owó ibẹ̀ sí ní dara nù ní bíbẹ̀ yẹn tó sọ nínú sẹ́gbẹ́ kan ó ah, ní ìdẹ́ o ah, ojoojúmọ́ ló fi ń ló fi ń gbẹ lórí kí ni nǹkan tó ń ṣe ẹ gan-an kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan sọ fún mi náà àti àwọn tó máa ti ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó wọn ìgbéyàwó edun láàrin oṣù mélòó kan tá a bá ti rí wọn wọn máa ti tóbi tá a máa sọ pé ah ah ìgbéyàwó èso ẹ̀yìn bọ́ títí ẹ kẹsẹ̀ yìí yàtọ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ṣùgbọ́n ẹ lẹ fi mí sílẹ̀ jàre. kí n fi ẹ sílẹ̀ o máa gbọ́dọ̀ máa ba lọ báyìí tó bá ń ba lọ bó ṣe ń ba ẹ láàrin ọdún kan ọlọ́mọ ní wọn àlò kan kí ló ń sọ yìí kí ló ṣe ẹ́. ṣé ń jókòó kí n jókòó. mẹ́ni wàárọ̀ fún ẹṣin ṣe lè ní kí ló ṣẹlẹ̀ ó fẹ́ pa mí ṣe lè ti láìkí sẹ́ẹ̀sì jù ọ̀rẹ́ mi ní èmi lè farapamọ́ fún ẹ gbogbo gbà ó máa ní kí n máa bọ̀ ní àárọ̀ ọ̀sán alẹ́ anywhere kí ṣe lè máa dáná lọ́wọ́ tó bá filẹ̀ á pè mí i don't understand. ọ̀rẹ́ mi á ó fọ́ni gan-an. èmi tí mo dẹ̀ wá yìí mi lẹ́mìí ó dàbí pé sexual appetite tiẹ̀ ó lájú ju tèmi lọ. gbẹ̀ngà nítorí ẹ̀ ló ṣe wá sọ pé ẹ ṣe lè fẹ́ pa ni agbára náà fi ń ṣọkọ obìnrin owó rẹ má yẹ kí n tọ ẹ kó jẹ́ bọ́ sí gbòòrò kó lọ báwọn ọ̀yà alágbo kó wá àgbo gidi kó lọ ra ògidì gà kó rà ló mọ́ bitters tàbí kó ra ìgbà àgbà àwọn nǹkan tó need nìyẹn. wo ṣe ọ̀rọ̀ yìí serious ju nǹkan tó ń sọ yìí lọ. mi bá mò ń wò pé ṣé báwọn tó ṣẹ̀ máa lè ṣe máa ṣe ni it's a serious matter. all the same ìyàwó ẹ̀ nìyàwó ó sì lè péjú kó kó pègbè ìyàwó mi ò wá o. Wow báyìí báyìí báyìí ló ṣe ń lọ o ẹ ẹ agbára ti tèmi kò tó agbára ti tọ̀dọ̀ ẹ o bí àwa bá mi wá sí level ọ̀dọ̀ mi tó dẹ̀ máa gbọ́ sí ẹ lẹ́nu àbí kìíní. Hmm, ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sì ń sọ pé ìyàwó ilé mi ni kò kú síbi tó máa tì mí sí. Ah, ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ sọ ó ṣàṣòro kí n lè jáde lọ bẹ́ẹ̀ tó sọ̀ǹgì jù mí lọ. ó tiẹ̀ gbọ́dọ̀ dán wo ah, àwọn tó strong bíi wèrè wà ń ta tó yẹ pé wọ́n á ti mú mú kú mú kán tó kíyàwó olú ẹ̀ mọ́lẹ̀ ah, wọ́n gbá ó wọ́n á nà gidi ni ó wọ́n gbá ó. ọlọ́run ló jẹ́ ara mi ò lè gbá má sọ tó máa ń ṣọwọ́ mẹ́rin wọ́n sì máa náà dúró dé. Ah. Ah. Stop now. Stop this. Ah. Stop what? Stop touching my own husband. Wo, license mi lele. Ìgbà tó bá wù mí ni mo lè fọwọ́ kọ̀ọ̀kan mi she lè sí kò sẹ́ni tó ń bẹ dispute pé ọkọ ẹ̀ ni mo jẹ́ right but torí ọlọ́run ọlọ́run ọba ni mo fi bẹ̀ ẹ́ ìwọ náà wo bí mo ṣe rí èmi fúnra mi mọ̀ pé mo ń look pale eh we are doing this thing too much too much ojú mi ti jìn sínú my eyes have sunk deeper and you can see them please torí ọlọ́run let me just rest jẹ́ ká rọra máa ṣe eh, oyún ló wà nù ẹ̀yẹn náà. kí ló dé gan-an kí ni gbogbo ìkànnì kan wà má má bà mí ṣeré kéré ẹ̀tọ́ mi ni ó dẹ̀ ń fi ẹ̀tọ́ mi dùn mí tó bá wù mí mo lè béèrè lọ́wọ́ ẹ̀ twenty times per day ìyàwó ilé ẹ̀ ni mo jẹ́ kò dẹ̀ sí bàbá ńlá ẹni tó lè béèrè lọ́wọ́ mi. twenty times well, look okay mo bẹ okay ní sùúrù mi ò bẹ jiyàn see let me tell you something eh, má jẹ́ kí mi àti màá ṣe bí ọmọ kékeré àwọn ọmọ kékeré ló máa ṣe lọ́mọ wa vika scores àwa ti kọjá yẹn o ṣó yẹn ń sìn sí àgbàlagbà ara mi ni mo jẹ and bí mo dẹ̀ ṣe wà yìí tó bá observe that tí n bá dúró akẹ́gùn gbé mi eh, i'm done too much of it Be mi ti high please i beg you please. kí la gbé kí lójú ẹ̀yin ọkùnrin ẹ tún ti bẹ̀rẹ̀ o tẹ bá lọ síta tẹ lọ ṣe ṣìnà tán ẹ wá wá sílé ẹ wá máa fúnyàwó lé yín ní story ah wo wo wo wo wo mi ò mi ò ṣáà láì bó ṣe ń ṣe yìí. ṣe lè ní sùúrù ṣùgbọ́n ti pé ojú ẹ ni mo ṣe máa ń jí láràárọ̀ lọ síbi iṣẹ́ tí bá dẹ̀ tún kò ń bíṣẹ́ kò síbòmí tí mo lọ ilé ni mò ń padà sí ó túmọ̀ sí pé mò ń exhaust energy lórí iṣẹ́ already wàá tún mú mi wàá tún kì mí mọ́lẹ̀ ṣé nígbà tó o ti lóyún agbọ́ yẹn oyún wà nù ẹ̀ please ẹ́ ah, wo ó lè ń fọ mi mo ti ní headache báyìí. Ah, ah. headache yìí náà ló máa ń parọ́ mọ́ every time. please just pardon me mi ìparọ́ lọ́tọ̀ yìí gbà gbà gbà lórí mi ṣe i'm telling you bó ṣe ń ṣe rèé ah. bó ṣe ń ṣe rèé jọ pardon me for now pardon me for now kí ni ti owó tẹ́lẹ̀ mọ́. Ah. bí a torí pé mo kọjú zip sí ẹni tó bá rí zip wọ́n sìn bí àwọn àfi mi lẹ̀ ah i don't get the tẹ̀ fẹ́ ṣe mí léṣe oyún dẹ̀ wà nù ẹ̀ ah wọ́n fi mí léṣe jáde àtẹ̀pọ́ǹtì mi tẹ̀ kí n rí nǹkan kan mọ́ bí omi ló ń jáde kò yé mi. kúlẹ̀. ẹ kúlẹ̀. gbẹ̀ngà káàbọ̀ nígbà wo lo wọlé. bọ́ ó rí mi ìgbà tí mo wọlé náà. bọ̀ wáyé tó ṣe ń pẹ́ dé láti ibi iṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. iṣẹ́ tó fún mi ṣe ni ṣílẹ̀ mo dẹ̀ ti ṣàlàyé fún ẹ mo ní láti parí iṣẹ́ yẹn ah, tí bá parí iṣẹ́ yẹn wàhálà ni I told you now. kì í ṣe the same iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ká tó má rí ló ń ṣe ń sìn ni àbí wáyé tó yẹ jẹ́ pé ọ̀gá ẹ̀ wá gbé special iṣẹ́ fún ẹ pé kò máa ṣe ìwọ tó jẹ́ pé kí five pm tó lù o ti wọnú ilé ìsìn sí ten o'clock ò bá lù ò ní dé inú ilé yìí wo ó dẹ̀bẹ̀ ni pé mo ti ń sú ẹ mo ti ń sú ẹ. and what do you mean. ah because you don't want to stay in the house anymore. ṣílẹ̀ ó ní wàhálà ni ẹ̀ ó like wàhálà gan èmi ò dẹ̀ ready fún yẹn i'm tired okay. wàhálà yẹn gan ni màá fún ẹ lójú páálí lálẹ́ yìí. tí o bá fẹ́ fún wàhálà èmi ò ready fún wàhálà. ah ibo lọ́la o lọ anywhere. tí lẹ́kì ni problem ẹ̀ jẹ́ nkọjá náà. ibi ìbàdàn ti máa yanjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ìwọ àti tani mo ní mo fẹ́ wà lá. ah ṣọfẹ́ tì mí ṣubú ni tì mí òde tì mí ṣubú tì mí. má fi mi sílẹ̀ má fi mi sílẹ̀ wọ́n nílé. Ah, ah. Ṣé báwo ni? Báwo ni ṣílẹ̀ ní wàá Eh, mi ò tiẹ̀ ní láti ṣe tó máa bí ẹ pé ìṣòwò ọkẹ́ mo rí i pé ọ̀rẹ́ mi ń tọ́jú ẹ dáadáa. <laughs> ṣé gbẹ̀ngàn wà lọ́fíìsì. of course ó wà mẹ́. ṣé wọ́n ti ń lọ ilé ni. Ah, of course a ti close kò ẹ eh, torí pé níjẹ ọjọ́ friday ni four o'clock la máa ń close tí wàá yé kémi gan ṣe one or two things ní ọ́fíìsì ó yẹ kí n ti lọ ilé tipẹ́. four o'clock la ń close. Eh. ṣé chairman yín wà láround mo tẹ̀ ti rí mọ́tò wọn bẹ̀rẹ̀. béèrè fóònù wáyé tó ṣe wá bá mi lọ́fíìsì. kí ló dé tí mo fi wá sínú ọ́fíìsì ọkọ mi anyway ọ́fíìsì chairman ẹ mo ti ń bọ̀ o. you did what. yes wọ́n láti lọ béèrè lọ́wọ́ wọn rísì tí wọ́n fi ń gbé gbogbo àwọn extra iṣẹ́ yìí fún ẹ tí kò jẹ́ kó fi lè tètè délé mọ́ ó dé yà mí lẹ́nu gbà tán ní àwọn ògbésẹ̀ kankan fún ẹ. ó lọ sọ́fíìsì chairman mi ṣé ní kí ni problem ẹ náà. Okay, for your information kò sẹ́ni kankan tó gbéṣẹ́ fún mi èmi mo gbéṣẹ́ fúnra mi mo dẹ̀ mọ̀ pé tí bá wálé mi ò ní ní time láti ṣe òun ni mo ṣe máa ń dúró lọ́fíìsì láti ṣe. kò sẹ́ni kankan tó gbéṣẹ́ fún ẹ. I volunteered to do it. You volunteered to do what? ta ló fún ẹ ní permission láti volunteer. Oh, do I have to take permission from you? Yes, you have to. This is our home we are talking about, not a guest house where you can check in and check out as you please. tọ́kì ẹ̀ sílẹ̀ gbogbo nǹkan tó sọ ni o ti gbọ́. Ah, ah. ọkùnrin alálùbáríkà kankan kò ní fìyàwó ìsìnú ilé pẹ̀lú oyún ọmọ ẹ̀ nínú kó máa káwọn obìnrin òṣìṣì kan káàkiri. that's a lie irọ́ pátápátá ló ń pa ǹjẹ́ ò ló dé ọ́fíìsì mi tó bóbìnrin rí wọ́n bóbìnrin ní ọ́fíìsì mi ni irọ́ pátápátá òun ló ń pa yẹn ṣílẹ̀ please wàá máa lọ sílé. ilé ah mi ò lọ ilé kankan o ṣó mọ̀ pé ọkọ àtìyàwó ni wá ó dẹ̀ yẹ kájọ máa work as a team ni wo àjọ ń close lé ni. lọ́fíìsì ń bí. báwo ni ṣe tèmi ṣe papọ̀ tí. fẹlẹ́dẹ̀ fẹlẹ́ ṣe ti gbọ́ lọ́wọ́ àwọn fún ẹ náà láàfíà ṣáà relax because doctor ní àwọn bá àtẹ̀sẹ̀ just relax darling ọlọ́run á sọ ẹ láyọ̀ okay. You know I love you. I hate you. I hate me. Charlotte. Hello, Baum. Show up. Ó tó fẹ́ mi receive phone call. Ah, jọ jẹ́ kí n pè padà, jẹ́ n pè padà. Ó tó mi tó pè mí eh? It's okay. I see. Auntie don't talk to me again. up on. Don't touch me again. Mo assisted you. Sorry, sorry. Ẹ ṣe jàre nọ́ọ̀sì. Ẹ ṣe. Adúpẹ́ aláyọ̀. Ẹ nọ́ọ̀sì ń gbébọn. I'll not clean up for. Hope you're better. Till we can strengthen. Ẹ pé ọmọ náà sá. Ọlọ́run Thank you very much. Here comes the baby. Òbí ọmọ mi joy. jọ ẹ́. Ṣé Of course, I'm not a baby. bí ẹ̀yá ló <laughs> Very peaceful. Bẹ́ńgà. Yes, bínú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ní ìwé tí rán mi lẹ́ẹ̀kan yẹn. Èrò ló bà mí. Ṣé ló dẹ̀bi ẹni wípé ọmọ yẹn so okùn ẹ̀mí mi mú? Torí ẹ̀ mi ṣe já. Mo kàn panic ni. Jọ̀ọ́ bínú. It's alright, darling. I understand. Okay? Wo má bọ̀dọ̀ rẹ̀. Dókítà sọ pé láti sinmi dáadáa. So please take more than enough rest. Okay? Sure. A peaceful baby. Mm. Gbénga! Gbénga! Ṣé kìí ṣe rice tó gbé sórí So ló ti jóná yẹn? ọlọ́mọ yẹn kò jó gbogbo ilé ilé wa lórí ah, bọ̀ kí ló máa ń ṣe ẹ ná ó ṣe máa ń ṣe bí ẹni torí òpè dídín rìn ọ̀dẹ̀ bọ́ọ̀lù ṣe máa ń ṣe báyìí. kílódé tó ń sọ̀rọ̀ báyìí náà àmín ọmọ tó fi lẹ́nu ilé tó àtẹ́ǹtì tó dẹ̀ ń sunkún ó ní mú lọ àtẹ́ǹtì náà ó pa àwọn yẹn ti látàárọ̀ ni ó àtẹ́ǹtì ò fún lóúnjẹ ò breastfeed ẹ̀ ṣe anything. Ah, bọ́ tí wọn náà bá dìde tó lọ check Christ, yẹn kò tí ì pọ̀ jù náà. o ṣọ́mọ para mi ò yá ah, ìṣẹ́jú mélòó ni rice fi ń jiná gan ó dé òṣì. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o olójú kòkòrò ọkọ ìyàwó ibi tó bá ẹ dé rèé o orókò ikú nílẹ̀ ó lọ́gbìn ipa sí na you sabi o. ṣé gbogbo ẹ̀kọ́ ló jóná. gbogbo ẹ̀ ló ti jóná náà ibi nǹkan ajá ò lè jẹrú oúnjẹ bẹ́ẹ̀ yẹn ordinary rice ò tún lè sè. ok má bínú má bínú má bẹ́ẹ̀ ṣe noodles wàá jẹ noodles. noodles láì ṣe oro. ọmọ ló tún ti ń ké yẹn kúrò lọ́nà fún mi o kúrò lọ́nà fún mi. I hate her, I swear. I hate her. Ah! O hate ya tó fẹ́ sílé. Eh, Gbẹ̀ngà, ṣé ibi wo fúnra rẹ̀ rí wà láàlẹ̀ ó tó dípò lọ bẹ̀rẹ̀ sí ní tán? Jọ ṣé mo lè bí ẹ ní ìbéèrè kan? Kí ni ẹ? Jọ kí ni nǹkan gan-an fi fẹ́ sílé ọlá sílé? Mo fẹ́ sílé ọlá nítorí pé mo fi ìpò mo lọ́ọ̀fẹ́ kàṣà ni mo fẹ́ torí ìfẹ́. nítorí ìfẹ́ ṣé ìfẹ́ nìkan náà wá fi ń ṣe sọ fún mi ṣé ìfẹ́ nìkan ni ẹ kí ni nǹkan tó máa wá ṣe báyìí kí ló nǹkan tó fẹ́ ṣe sí. ṣeun ìgbéyàwó mi ti wá di ìnira fún mi ara ń ní ọ̀tá mi ó ní mi seriously ó gbára máa ń ro mi all the time. I mean, my marriage is so frustrating, it's exhausting, it's chaotic, it's tiring. I mean, me ò mọ nǹkan tí mo feel fi lè I'm not just happy. <sighs> Girl, I don't know. Pẹ̀lú gbogbo nǹkan tó sọ fún me. Ah! mo ń wòye pé ṣé kìí ṣe àbísínwín ló ń da abẹ́tà bóyá kó padà sọ hospital yẹn láti lọ rí dókítà àbí wọ́n ṣáà lè mọ nǹkan tí wọ́n lè ṣe sí. I don't know either I don't know I don't know either honestly mo sùnmi <sighs> bọ́ tí bá padà wálé ayé yìí tó bá ní kí n múyàwó mi ò ní mú sílẹ̀ ọ̀la láéláé. Ah! fún mi wípé o tún ti lọ síbi iṣẹ́ láàárọ̀ yìí ó yá pé ọ́fíìsì kò sọ fún wọn ní pé kán ní maternity leave wọ́n ṣàmọ̀ kó ṣẹ̀ṣẹ̀ bímọ ni sometimes I wish you were paralyzed so you can stay at home with me twenty four seven. Ah, ah. ṣe ilé ṣọmọ mi ní nǹkan tó ń sọ ṣé kí n má ṣiṣẹ́ ni it's all right darling sílẹ̀ um, ṣó ti lògbọ́n láàárọ̀ yìí ṣe ọ̀rọ̀ ni mo bẹ́ẹ̀ sọ ah, wọn náà kúrò ní láàárọ̀ yìí ó sọ̀rọ̀ ogun báwo ni méjèèjì ṣe jọra wọn. Please, I beg you in the name of God. You are not going anywhere. Shile. Shile, are you okay? Go fashion me like that. Ṣojú ẹ̀ ti wá jáǹsì èṣù sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ gbé oníkòsáyè bó jẹ́ tàrí ẹ̀ bó jẹ́ gbogbo inú ẹ̀ àdúró síbẹ̀ nǹkan tó ti rí nǹkan èmi àti ẹ̀ ṣètò ìjọba ẹ̀rẹ̀ nínú ilé yìí má lọ ṣé mo fẹ́ ṣiṣẹ́ ni ẹ lọ ṣiṣẹ́ ẹ̀ má lọ. àǹtí ah, ẹ káàárọ̀ mà Gbénga sick ni ó ní typhoid fever bẹ́ẹ̀ ni but ó ti get better ó ti ń sùn lọ́wọ́ To tó bá ti jí mà ní pé kó pè yín àmì ma, mà ẹ ṣe gan mà ọ mo ní kọ́ ok mà ó Hello? Who is speaking, please? Ah! Chairman! eka káàárọ̀ sà ẹ kújọ́ mẹ́ta ẹ dẹ̀ ṣe ohun o ah ginga ṣé kò fún ni notice ni o ti se míì ah á máa pè yín padà sa ó dà ọ̀ sà. dáríjì mi torí Ọlọ́run dáríjì mi fọlọ́ọ̀ bá mi. ìdájí gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ṣẹ̀ ṣá foríjì torí ọlọ́run ṣàánú mi torí ọlọ́run mo bẹ́ẹ̀ jọ. dáríjì ẹ ìwọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyá ni kémi àti ẹ̀ka jọ máa wojú ara wa nílé everyday báyìí ó ti tẹ́ mi lọ́rùn ó ti rí nǹkan kan. mi jẹ́ tún ṣe bẹ́ẹ̀ mọ́ láyé mi ìjọ. Ah! má bínú má bínú àbẹ̀nú. kí ló tún lọ ṣe. àbẹ̀nú àbẹ̀nú. ó máa ṣe wá béèrè láti bẹ̀rẹ̀ ah. ọwọ́ ló máa yẹ kí. Ah, ah. olójú kòkòrò ọkọ ìyàwó ibi tó bá ẹ béèrè òkòrókò ikú nílẹ̀ ológbìn ìfàsí náà yóò sábì lọ. ọkùnrin tó ṣe wá ń gbá géètì bẹ́ẹ̀ ni. kò sí ọ̀hún. ẹ̀hẹ́n kí ló fẹ́. mi ò fẹ́ nǹkan kan mo fẹ́ rí gbẹ̀ngà ni láti bí two weeks ni mi ti rí gbẹ̀ngà tí má pe fóònù ẹ̀ ìwọ ló ń gbé gbogbo yẹn ṣáà ń yà mí lẹ́nu pé kí ni nǹkan tó lè máa ṣẹlẹ̀ then ètò wa jẹ́ pàwọ́nbarì ni pé ọ̀gá sọ fún mi pé àwọn pe gbẹ̀ngà láàárọ̀ ẹ̀ ètò yẹ kó jẹ́ gbẹ̀ngà ló yẹ kó bá wọn sọ̀rọ̀ ìwọ ló tún bá wọn sọ̀rọ̀ tó sọ fáwọn pé ẹ̀ Gbénga ò ṣiṣẹ́ pẹ̀lú yín mọ́ o ó ti ríṣẹ́ síbòmí o kí ni yẹn wá ń yà mí lẹ́nu kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. báwo ni yẹn ṣe kàn ẹ́ family matter ni kò dẹ̀ sí nǹkan tó kún anybody pẹ̀lú ẹ̀. bọ́ ó yẹ kó mọ̀ pé máa kàn mí ó yẹ kó mọ̀ fúnra ara ẹ̀ pé máa kàn mí tó rọ̀rẹ́ mi ní Gbénga àti màdé rí ó yẹ kí ni wàá béèrè àlàáfíà mo ní pé mi nǹkan ń rú mi lójú mo fẹ́ wá rí ọ̀rẹ́ mi oní family matter ni kò yẹ kí n rí ó mọ̀ mi o má bí mi nù o tó bá bí mi nù o mọ̀ nǹkan tí mo lè ṣe o gbogbo nǹkan tí a sè ilé ajo o màá bẹ̀ gbogbo ẹ̀ pátápátá fún gbàyé pé nǹkan tó ṣe màá jẹ́ kí gbogbo ayé mọ̀ kí ló ń ṣe má yẹ kí inú bí mi o kó lójọ́ náà. bravo excellent kí ló fẹ́ sọ o fẹ́ wá tú àṣírí wípé ọmọ tí mo gbé fún ọ̀rẹ́ ìwọ ló ní. Uh. remind me of somebody. Who do I remind you of? Maybe I remind you of me. Jọ, ṣé a ti pàdé rí ọ bóyá a ti ríra rí ni ọ I don't know. I don't know. Yes, of course. Ibi báyìí náà la ti pàdé. Even gan, ṣẹ́ẹ̀tì wọn jẹ́rìí náà ni bóyá mo nífẹ̀ẹ́ sí láti máa wọ aṣọ rẹ̀. Ah. ẹ lóyún o tún wá kẹsẹ̀ lẹ́sẹ̀ o tún wá ń bọ̀ nínú ilé ẹ̀ o fẹ́ wá sọ fún mi pé ìwọ ló ní ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ bàbá ò lèyìn o ṣe máa ń ṣe tẹ́ ẹ ṣe ń ronú báyìí ẹ ṣe wá gọ̀ báyìí ẹ tó àṣírí ìnà bẹ̀rẹ̀ sí ni máa pariwo ò dẹ̀ tó àṣírí yìí máa pariwo kí gbogbo aládùúgbò gbọ́. bọ ìkànnì ẹ o ìtumọ̀ ẹ ní pé ó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe ní ọjọ́ yẹn ah, ṣé èèyàn ni wọ́ ìṣá mo sọ pé mo ní ṣé èèyàn ni ẹ ah, mi ò rò pé èèyàn ni ẹ ẹranko ni ẹ torí o ò lè jẹ́ èèyàn kó wúrú ìwà tó wù lọ́jọ́ yẹn ó ah, dẹ̀ tún lẹ́nu tún lè sọ́rùn nǹkan bẹ́ẹ̀ jáde mi ò rò pé ó ń ṣe èèyàn rárá ẹranko játijàti aṣẹ́wó. go to hell tí o bá wá mú ọ̀nà ọbẹ̀ kó wá kẹ́yìn sáwọn trailers tó ń bọ̀ yẹn that's the way to hell jẹ́ kí n wá sọ kinní kan fún ẹ rírú omi ò ní kéjà má sùn kó má họrùn o ariwo ọjà òjè dín lékeleke lọ́wọ́ kó kó má yọ fàǹdà tí àwọn lékeleke bá wá péjọpọ̀ lójú ọ̀run tí wọ́n ń jayé orí wọn àwọn ọmọdé tí wọ́n bá péjọpọ̀ wọ́n á máa pàtẹ́wọ́ fún wọn àtẹ́wọ́ yẹn ìwọ náà máa pa fún un nígbẹ̀yìn get out. kémi get out. get out. èmi. Hey, eré tí ẹja ẹ bá ń ṣe inú omi ni kò mọ o ọjọ́ tí ẹja ẹ bá ti ṣeré kúrò nínú omi omi máa gbẹ lẹ́yìn ẹja ẹni o tí omi bá gbẹ lẹ́yìn ẹja ìwọ fúnra ẹ mọ̀ pé ó di oúnjẹ ìsásùn. ìyàwó rapala wọlé ọkọ ó di wàmọ́wàmọ́ o eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ ṣì máa. ṣe ilé ìjọ torí ọlọ́run. ìwọ ọlọ́run tẹ́tí sí nǹkan tá à ń sọ àbí. mi ò gbọ́ kankan mi ò gbọ́ mo rò pé wá bá ìjà ni mo rò pé wá kífẹ́ ni mo fẹ́ wá gbèjà yìí ni mo fẹ́ wá gbèjà yìí ni. mo fẹ́ gbèjà yìí ni torí ọlọ́run. ṣó gbèjà ara ẹ ná wà kó máa bí mi nú. tábìlì ìṣúlẹ̀ torí ọlọ́mọ mi ṣílẹ̀ torí ọlọ́mọ mi yẹ yẹ yẹ yẹ ṣílẹ̀ torí ọlọ́mọ mi mo bẹ̀ mo bẹ̀ torí ọlọ́mọ ọlọ́mọ mi bẹ̀. a ṣe bẹ̀rẹ̀ nílé. ẹ yíra mi ẹ. mo kórìíra ọmọkùnrin yìí ẹ ǹlẹ́ olórí ẹni tó kórìíra nǹkan wọn láyọ̀ kan pẹ̀lẹ́ o olórí àná ìyẹn ni wípé akátá ò tiẹ̀ yàtọ̀ sí ológìnì ìkọ́kọ̀ ń gbénu bú ìkejì ń gbénu ilé mi kí ló ń wá kí ló wá ṣe nínú ilé mi. mo fẹ́ kọ́ ọ̀hún èèyàn méjì èèyàn yòó lòdì béèyàn kan bá di lọ́jà ẹni tí ó wúlò fún òtún ni mo fẹ́ kó o tún gbẹ̀ngà ọkọ mi sílẹ̀ fún mi. èèwọ̀ ó ya ẹ̀gan ni ṣé tí ìjàpá tiẹ̀ bá lóògùn kó ṣe fi wo ìran díẹ̀ kí ló ń wọ́n gbà tí mo gba gbẹ̀ngà mọ́ ẹ lọ́wọ́ èmi náà rí ṣe bẹ́ẹ̀ tá a bá lè dààmú náà là ń lẹ́ẹ̀dì mọ́ wò ó àtàrí àjànàkù ó ju nǹkan tí màjèsìn tiẹ̀ fẹ́ tẹ́rí sí tí yìnyín yẹn bá dẹ̀ tàfàlà lẹ́bàá omi gbígbóná á yòrò dànù á parẹ́ mára yín lójú. mi ẹbí yẹn ni gbé yẹn níyì tí wọ́n fi gbé lókè bí ó bá sí yẹn ó kí ó yàtọ̀ sí dídẹ rẹ̀. ìyá yẹn gan ló da aṣọ ẹ̀rù bo igúnnugún kò sí ẹnì kankan tó lè pa ẹni tó bá dán wò á di ẹni àná á filẹ̀ bọ́ra bí aṣọ. mọ́mọ́ ti ti ọ̀ agbára nípò ẹni tó bá ti lágbára tí o lò ó pè lálágbára èmi ẹ̀kọ́ ṣèkà bíi tiẹ̀ ni wọ́n ah, ah, mọ̀ ọ́ dáadáa mi bá dílé wèṣù ẹ mú lè wò sálà bó o tún jẹ lè wọ gàlà ìsáwùrù lè wà mọ́ agbami lè wọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́ dáadáa tó ara rẹ̀ mọ̀ bá tún ọkọ mi sílẹ̀ ń sọ nìkan bẹ́ẹ̀ ni ìfún ọ níwọ̀jẹ̀ sọ ara rẹ̀ kí n má bàa wọlé mu ẹ jẹ́ kó bá iye ọ̀rọ̀ fóònù tó fi ń kọrin kiri ẹjọ́ yẹn ló bá ẹ ẹjọ́ ló fẹ́ rò máa rojọ́ ẹ lọ tó ṣe tán jáde kúrò nílé mi. Ah, àwòdì ń fò lókè ó rò wípé òun ti ga ju ayé lọ kò wípé òkè tóun wà yẹn gan ló máa jẹ́ kí gbogbo aráàlẹ̀ mọ bóun ṣe tóbi tó. gbogbo ìwòwò ẹ̀ àti bí ó ṣe máa wá di mímọ̀ fún aráayé níbo ló fẹ́ fòde kó tó dẹni ẹ̀sìn àti ẹni yẹpẹrẹ á wá dàbí labalábá tó yan fanda lẹ́bàá iná tó ń jó lala ìṣẹ́jú kan báyìí ló kù tí yóò fi di ẹni àná.